òun lẹ ti gbọ́ látẹnu Tóyìn Abdulṣetóyìn ẹ ẹ ti mọ̀ pé mo sọ fún yín pé Tóyìn lénìí ó ṣe kí ni ó wá láti wá gbà wá ní àmọ̀ràn ní kò ṣe pé gbàdá máa sọ pé ó yá o ní skul báyìí o ah, wọ́n ti hmm, hmm, wọ́n ti hmm, wọ́n ti ẹ ti mọ ohun tí mo fẹ́ sọ mi fẹ́ sọ délẹ̀ ni ẹ rí i pé a rí ọgbọ́n kọ́ nínú ohun tí Tóyìn tí ó mú wá fún wa ní ti abala yẹn ẹ wo òun ní ká jẹun pẹ́lẹ́ lórí ètò lé ní àmọ́ òun fọ̀ fún báyìí kò jẹ́ bí kí n ṣe máa kí ni kí n ṣe máa ṣètò yìí lọ pẹ̀lú nítorí pé à bí wọ́n sọ pé Bímbọ́ ó yá Mílíkì yá ètò ti yá inú mi máa ń dùn báyìí ara mi máa ń yá ni pé mo ti ń lọ Mílíkì mo ti ń lọ Mílíkì ẹ̀rọ ẹ̀ tèmi nílé mo dúpẹ́ fún àdúró tì ní gbogbo ọdún yìí pé ẹ tiẹ̀ nífẹ̀ẹ́ Bímbọ́lá Badmus ẹ nífẹ̀ẹ́ tẹlifíṣàn Orísun ẹ tún wá nífẹ̀ẹ́ ètò Miliki Express lágbára ọlọ́run ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run báyìí kò ní fi yín sílẹ̀ ẹ wo àwa báyìí lẹ́ẹ̀ máa rí ẹ̀yin náà báyìí là máa máa bá ọlọ́run Elédùmarè á jẹ́ kí àjọṣe wa kó dánmọ́rán àjọṣe wa báyìí kò ní ṣe kí ni kò ní bàjẹ́ àwa ni bàbá ọkìn tó máa ń gbọ́ ọkìn náà bá ẹyẹ ẹ kìnìún lọ́ọ́ bá ẹranko ẹ ti mọ̀ wípé a jù wọ́n lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ni wọ́n yán Television, Orísun rẹ o àwa rẹ bẹ́ẹ̀ ni bá a polówó ọjà lórí tẹlifíṣàn Orísun ẹ lè sórí zero eight zero eight two seven one seven five seven eight lẹ́ẹ̀kan sí zero eight zero eight two seven one seven five seven eight lórí Facebook mi Bimbo Badmus Madiva lórí Instagram mi ẹ tẹ̀lé mi tẹ́ bá yẹ mi báyìí ẹ ẹ̀mí gbọ́dọ̀ kí ni ń fọ́lọ́ yín padà at official madiva mo ní kó lọ́wọ́ gba wọn tí àjọṣe ètò tèmi láṣẹ ìdùnnú ẹ̀bùn mi máa ń sọ iná ọ̀fẹ́ wa báyìí kò ní kú ọlọ́run ọba túbọ̀ máa dúró tì wá. ẹ wo orúkọ mi ò yí padà Bímbọ́ Badmus Madiva ni mò ń jẹ́ that multi-talented Madi Madi Madiva. ẹ wọ ká tó máa lọ ẹ kì í máa fún wa ní ẹ àti ń gbórin fúlátẹ̀ kan àti máa ń lọ báyìí àti àti àti àti kásètò ńlẹ̀ ẹ kì í fún wa ní gbẹ̀dúgbẹ̀dì pọ̀sùpẹ̀ ká ṣe kí ni ká jó ká zánkú ká gbé bọ́dì wa ó yá ó ni kí n fún yín náà o yẹ mo ti ń jó lẹ ẹ kójú rẹ ti ó ti valid ẹ rí mú yẹn mú ẹ rí mú yẹn ẹ kémi kan ti mo ti mo ti wà on point orin mo ní kí n fún yẹn náà orin yéé káfí ó yá fún wọn lẹ́gbẹ̀ẹ́ ẹ ó yá fún wọn ok iphone one ẹ iphone two iphone three ó máa ń lọ àti ìnáwó lẹ́nu ìyàwó ẹ ti wá nílé ó dìgbà kan náà ire o.